الذي رضي لنا الإسلام دينا وأنزل علينا في كتابه نورا مبينا أحمده على جزيل نعمه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له في ربوبيته وإلهيته وأسمائه وصفاته وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالهدى ودين الحق فهدى به من الضلالة وبصر به من العمى وأتم به النعمة صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد أيها الناس اتقوا الله حق تقاته أيها المسلمون إن الله قد بعث محمدا صلى الله عليه وسلم بعثه بالدين القويم والمنهج المستقيم أرسله رحمة للعالمين وإماما للمتقين وحجة على الخلائق أجمعين أرسله على حين فترة من الرسل فهدى به إلى أقوم الطرق وأوضح السبل وافترض على العباد طاعته وتعزيره وتوقيره ومحبته والقيام بحقوقه وسد دون جنته طرق فلم تفته لأحد إلا من طريقه فشرع له صدرا ورفع له ذكرا ووضع عنه وزرا وجعل الذل الذلة والصغار على من خالف أمره روى الإمام أحمد عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بعثت بعثت بالسيف بين يدي الساعة حتى يعبد الله وحده لا شريك له وجعل رزقي تحت ظل روحي وجعل الذلة والصغار على من خالف أمري ومن تشبى بقوم فهو منهم وكما أن الذلة مضروبة على من خالف أمره فالعزة لآل طاعته قال تعالى ولله العزة ولله العزة ولرسوله وللمؤمنين وقال تعالى يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين أي الله وعده كافيك وكافي أتباعك فلا تحتاجون معه إلى أحد أيها المسلمون إن طاعة الرسول صلى الله عليه وسلم طاعة لله كما قال تعالى من يطع الرسول فقد أطاع الله فأي مسلم بلغته سنة الرسول وجب عليه اتباعها وجب عليه اتباعها وافقت هواه أم خالفت قال صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تابعا لما جئت به وإن إنسانا يزعم أنهم أنه متبع لهذا الرسول ولكنه عندما تبلغه سنته لا يأخذ منها إلا ما وافق هواه فإنه كاذب في زعمه وإنما هو متبع لهواه كما قال تعالى فإن لم يستجيبوا لك فاعلم أنما يتبعون أهواءهم ومن يضل ممن ومن يضل ممن اتبع هواه بغير هدى من الله إن الله لا يهدي القوم الظالمين وقد عاب الله على بني إسرائيل هذا الصنيع مع أنبيائهم كما قال تعالى أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا ففريقا كذبتم وفريقا تقتلون فبحسب متابعة الرسول تكون العزة والكفاية من الله والنصرة كما أن بحسب متابعته تكون الهداية والصلاة والنجاة فالله تعالى علق سعادة الدارين بمتابعته وجعل شقاوة الدارين في مخالفته فلأتباعه الهدى والأمن والفلاح وطيب العيش في الدنيا والآخرة والمخالفين فلأتباع الهدى والأمن والفلاح وصيب العيش في الدنيا والآخرة ولمخالفيه الذلة والصغار والخوف والضلال والخذلان والشقاء في الدنيا والآخرة وقد أقسم الله سبحانه وتعالى بأنه لا يؤمن من لا من لا يحكم هذا الرسول في كل ما تنازع فيه هو وغيره ثم يرضى بحكمه ولا يجد في نفسه حرجا مما حكم به ثم يسلم له تسليما وينقاد له انقيادا وقال تعالى وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم فقطع سبحانه وتعالى التخيير بين أمره بين أمره وأمر رسوله فليس لمؤمن أن يختار شيئا غير أمره صلى الله عليه وسلم لأنه إذا أمر فأمره حسم ولقد رأى الرسول رأى رسول الله صلى الله عليه وسلم رجلا يأكل بشماله فقال له صلى الله عليه وسلم كل بيمينه فقال لا أستطيع فقال له النبي صلى الله عليه وسلم لا استطعت ما منعه إلا الكبر قال فما رفعها إلا فيه فهذا رجل أبى أن يمتثل أمر الرسول صلى الله عليه وسلم تكبرا عنه فدعا عليه فتعطل بيده ويرصد حتى ويرصد فلم ينتفع بها أبدا وإننا يا عباد الله تبلغنا والعياذ بالله أوامر أوامر ونواهي كثيرة عن النبي صلى الله عليه وسلم ونترك العمل بها أو نتساهل به متعباة لأهوائنا أو مجازاة مجاراة للناس فنعرض أنفسنا لعقوبة الله والعياذ بالله ما ما يقودنا مما في مما في متابعته صلى الله تعالى عليه وسلم من الخير عاجلا وآجلا إن شهادة أنه رسول الله تقتضي منا طاعته طاعته فيما أمر وتصديقه فيما أخبر واجتناب ما نهى عنه وزجر وأن لا نعبد الله إلا بما شرع بما شرعه لنا فمن أقل بشيء من هذه الأمور فقد أقل بهذه الشهادة بمقدار ما أقل به من هذه الأمور إن الله سبحانه وتعالى توعد الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم كما حتم علينا طاعته فيما أمر ونهى فيما أمر ونهى حيث يقول سبحانه وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب قال الإمام ابن القيم رحمه الله تعالى عند قوله تعالى يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم فتضمنت هذه الآية أمورا أحدها أن الحياة النافية إنما تحصل بالاستجابة لله ولرسوله فمن لم تحصل له هذه الاستجابة فلا حياة له وإن كانت له حياة بهيمية مشتركة مشتركة بين بينه وبين وبين مشتركة بينه وبين وبين أرض الحيوانات فالحياة الحقيقية الطيبة هي حياة من استجاب لله والرسول صلى الله عليه وسلم ظاهرا وباطنا فكما أنه لا حياة له حتى ينفخ فيه الملك الملك الملك الذي هو رسول الله من روحه فكذلك لا حياة لروحه وقلبه حتى ينفخ في الرسول البشري صلى الله تعالى عليه وسلم من الروح الذي ألقي إليه كما قال تعالى ينزل الملائكة بالروح من أمره على من يشاء من عباده فمن أصابه نفخ الرسول الملكي ونفخ نفخ الرسول البشري حصلت له الحياتان ومن حصل له نفخ الملك دون نفخ الرسول البشري صلى الله عليه وسلم حصلت له إحدى الحياتين وفاتته الأخرى عباد الله روى الإمام مسلم رحمه الله أن رسول الله صلى الله عليه وسلم قال بدأ الإسلام غريبا وسيعود غريبا كما بدا فطوبى للغرباء وجاء في روايات روايات أخر وصف هؤلاء الغرباء بأنهم الذين يصلحون إذا فسد الناس وفي بعضها أنهم الذين يصلحون ما أفسد الناس وفي بعضها أنهم ناس صالحون قليل في ناس سوء كثير من يعصيهم أكثر مما يطيعهم وفي بعضها أنهم الذين يمسكون بكتاب الله حين يترك ويعملون بسنة حين تكفى ففي هذه الروايات عن الرسول صلى الله عليه وسلم أخبار عن قلة المتمسكين بسنة في آخر الزمان وكثرة المخالفين لها وفيها الحث على التمسك بها عند ذلك عند ذلك والصبر عليها ولقد اشتدت غربة الإسلام في بلدان الإسلام في هذا الزمان وأخذت السنة تتمس تدمس معالمها وتطارد في كل مكان محلها الضلال والبدع والكفر والفسوق إن الرسول صلى الله عليه وسلم يحثنا على أن نتمسك بسنته ولو تركها الناس ونبليها ولو أوقفوها وندافع عنها ونصبر على الأذى في ذلك فإن ذلك سبيل النبيين والصديقين والشهداء والصالحين بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله عباد الله لقد قالوا إن التمسك بسنة جمود ورجعية وتآخر فلا تهولنكم هذه الألقاب وقد قيل في من هو أجل منكم وأعظم من ذلك فصبروا على دينهم وما ضعفوا وما استكانوا قال تعالى والله يحب يحب الصابرين ومن عرف هؤلاء المخدوعون أن الجمود هو عدم قبول الحق فإن الذي لاقى الحق قد تحجر قلبه وطمع وختم عليه وختم عليه فصار غلفا لا يصل إليه نور وأن الرجعية معناها الرجوع إلى الباطل وأن أن التأخر هو التأخر عن الخير إلى الشر وكل هذه الأوصاف موجودة فيهم وأما المتمسك بالسنة فهو بحمد الله تعالى طيب القلب سليم التفكير ثبات إلى الخير متقدم في كل مجال طيب لا جامدا ولا رجعيا ولا متأخرا عباد الله إنما حل بالمسلمين اليوم من ضعف وتفكك ومصائب إنما سببه تفريطه بالتمسك بدينهم والتماس الهدى من غيره فلما أعرضوا عن تحكيم الكتاب والسنة والمحاكمة إليهما واعتقدوا عدم الاكتفاء بهما عرض له من ذلك فصاد من فطارهم وظلمة من قلوبهم وكدر في إفهامهم وماكم في عقولهم وعمتهم هذه الأمور وغلبت عليهم حتى شب عليها الصغير وهرم عليها الكبير فلم يروها منكرا ولن تذهب عنهم هذه الآفات والعياذ بالله حتى يرجع إلى دينهم قال تعالى لا يغير ما بقوم لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم لا يغير الله ما بقوم حتى يغيروا ما بأنفسهم إن لمعرف أن حكي بعد معرفته يعاقب بفساد قلبه وزيغه فلا يقبل الحق بعد ذلك ولا يرجع إلى الهدى كحال المنافقين الذين قال الله تعالى فيهم ثم بكم عمي فهم لا يرجعون وقال تعالى فلما زاغوا أزاغ الله قلوبهم وقال تعالى ونقلب أفئدتهم وأبصارهم كما لم يؤمنوا به أول مرة هذه عقوباته في الدنيا وأما عقوبته في الآخرة فاسمعوا قال الله تعالى ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها فنسيتها وكذلك اليوم تنسى وكذلك نجزي من أشرف ولم من أسرف ولم يؤمن وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه ولعذاب الآخرة ولعذاب الآخرة أشد وأبقى من يحوى قال صلى الله عليه وسلم من يعش منكم فسيرى اختلافا كثيرا فعليكم بسنة وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل بدعة ضلالة أعوذ بالله من الشيطان الرجيم ولقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم ọpẹ́ ní fọ́nà ọba wa Rabbil Alamin ọba tó yọ́nú sí Islam tó ṣe ọba tí ó sọ tíra títí Al-Qur'an Karim kalẹ̀ fún wa tó ṣe ní ìmọ́lẹ̀ ọba ọ̀kan tuntun tí ò lórogún ọba tí ó tóbi tó ga nínú gbogbo ìròyìn ẹ̀ iṣẹ́ tí ń ṣe ìròyìn rẹ̀ lápapọ̀ ìjọ́lọ́run rẹ̀ tó jẹ́ àṣọ tí ò tún sírú ẹ̀ mọ́. mo ń jẹ́rìí bákan náà pálíwá Muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́ọ̀bá náà ní ojúṣe rẹ̀ sí ní ọlọ́ọ̀bá rán pẹ̀lú ìmọ̀nà èyí tí kò sírò rẹ̀ tó jẹ́ òdodo ó sì fi ṣe sábàbí ìmọ̀nà náà ó sì tọ́ wa sọ́nà kúrò bí àánú ó sì là wá lójú kúrò bí ojú tó ti fọ́ ó tún pé ìkẹrẹ̀ lé wa lórí pẹ̀lú sábàbí ànábì náà sallallahu alaihi wa sallam torí ẹ̀la fi ń bẹ ọlọ́run kọ́lọ́n bá wa sàlékún kí a ti bẹ̀ fáńdẹ́bì Muhammad sallallahu alaihi wa sallam ọ̀tàwọn ará lé rẹ̀ àtàwọn àbò rẹ̀. bákan náà látọrọ fún gbogbo àwọn tí wọ́n tún tẹ̀lé ìlànà náà a sì tún bẹ ọlọ́run bàbá ọlọ́run ṣe lórọ̀rùn fáwa náà káwọn náà lè jẹ́ kan nínú wọn ẹ̀yin ọmọ ìyá mi ní ọ̀sìn Islam ẹ nípa apá Muhammad bá gbé dìde tó nítorí pé ṣùgbọ́n èyí tó jẹ́ sábọ̀dọ̀ ọlọ́run ọlọ́gbìn náà nàbì sallallahu alaihi o sallam òun náà lọ́lọ́run sì fi rán nínú ẹ̀sìn náà aliminaju mustaqim ojú ọ̀pọ̀nà bá a ti lọ ayé tó sì dọ́gba tó pé sẹ́yìn òní sí rìn ó ràn láláàánú gbogbo ayé pátápátá ó ràn ní aṣáájú gbogbo olùbẹ̀rù ọlọ́run ó ṣe gbogbo ẹ̀dá ẹni ó bá ṣe bí rẹ̀ ẹni ó bá sọ̀rọ̀ rẹ̀ ẹni ó bá olólàbíjáde lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá rán ànábì náà nabi na wa sallam nígbà tó sànàbì kankan ti ń jíṣẹ́ lórí ilẹ̀ ó sì wá ti torí rẹ̀ ó sì fi sábà bí ìtọ́sọ́nà lọ́sójú ọ̀nà tó dọ́gba ìdínilé bá fi sí lọ́rùn àyàn lórí gbogbo ẹ̀dá láti tẹ̀lé láti ṣàtìlẹ́yìn fún láti pọ́nlé láti má máa nawọ́ àbùkù sí àbí máa sọ̀rọ̀ gbogbo ayé láti máa nífẹ̀ẹ́ rẹ̀ láti máa fún ní ìwọ̀ rẹ̀ tó tọ́ sí látọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́run bá wá dí gbogbo ọ̀nà tó wọ àlùjànnà nìkan náà nìkan ló sílẹ̀ tí sojú ọ̀nà ẹ̀sìn Islam tọ́lọ́run bá fi ràn tó jẹ́ nìkan náà lẹ̀sìn tọ́lọ́run bá yọrọ sí gbogbo ibi tí ò dé láyé iṣẹ́ ìsìláàmù débẹ̀ ibi tí kò mọ̀ lójú ayé rẹ̀ iṣẹ́ ìsìláàmù débẹ̀ torí pé àdéhùn ọlọ́run ọba ni ọlọ́run ọba ó mú gbogbo ọ̀jàgà tó lè fa kíṣẹ́ náà má jẹ́ ṣíṣe kó má jù ṣe ó mú kú ọ̀pá nàbí ga lórí gbogbo ẹni tó bá yapa rẹ̀ ayé àti ọlọ́run àti àbùkù sí ìtẹ̀mí ẹni tó bá yapa rẹ̀ bẹ́ẹ̀ náà ló fi àpọ́nlé tó ga sí ọ̀dọ̀ gbogbo àbí agbọn gbogbo àwọn tó bá tẹ̀lé torí ẹ̀ náà bá sọ fún wa pé ọlọ́run ọba ló ní gbogbo títóbi àti gíga àti òjíṣẹ́ rẹ̀ lẹ́yìn rẹ̀ tó fi fún lẹ́yìn náà àti gbogbo mùmí ní òdodo tọ́lọ́run fi fún wálé láì ẹ̀ wali rasulihi wali lil bákan náà tún sọ fún wa pé ìwà ànábì o ọlọ́run ọba mọ̀ ọ lóun nìkan ọlọ́run ọba nìkan tó ọ máa ní ọba nìkan tó gbogbo àwọn tó bá tẹ̀lé wọ̀ náà ní gbogbo mu'minin láì sẹ́lì kan mí pẹ̀lú pẹ̀lú yín. bákan òun ni títẹ̀ lọ́lọ́n níta máa ti yẹ̀ wò nìyẹn títẹ̀lé ọlọ́run gbogbo alamọ̀ pé ọ̀ràn yẹn ni ṣùgbọ́n a lè a lè rọ́lọ́run tẹ̀lé láìpẹ́ lánàbì eléyẹn ló dájú nítorí wípé ọlọ́run ọba tá a pé ọ̀ràn yẹn ni ká sìn tẹ̀lé ààrí tójú ọ̀rọ̀ rẹ̀ la gbọ́ fi ránṣẹ́ sí àbá tí mọ ọlọ́run bá sìn bí kì í bá ṣe pé ànábì náà sin lọ́run ni kì í ṣe kó sọ̀rọ̀ ọlọ́run lásán sallallahu alaihi wasallam àìmọye mẹ́sẹ̀gì lèyìn ó kà séèyàn ní mọ pírátíkà bíi ti islam kọ́ táwọn yóò tẹ̀sẹ̀ máa wò pé bá a ṣe kà yìí ó dàbí pé wọ́n ti ní ká ṣe ni ó dàbí pé wọ́n ní wá gbé sókè ni ó dàbí pé wọ́n ní ká dùbúlẹ̀ rẹ̀ ni ṣùgbọ́n bíi ti islam kọ́ gbogbo dáná bí tàjáde pátá ló practice ó sì ṣẹlẹ̀ lójú ayé rẹ̀ èyí tó jẹ́ pé àwọn ẹni ọlọ́run tí wọ́n bá gbáyé wọ́n ń béèrè ń pa rẹ̀ títí tí òfin sẹ́kùn kankan tí ò yẹ ká mọ̀ mọ́ nínú Islam ìlú ìfọ̀tọ́lọ̀ ló sọ fún nìta ibi ògbẹ́ni tó bá tẹ̀lé ànábì ó ti tẹ̀lé ọlọ́run ẹni náà kúrò láti bẹ̀rẹ̀ ní parí pẹ́ẹ́ni tó bá ti tẹ̀lé ọlọ́run ó ti tẹ̀lé ànábì ẹni tó tẹ̀lé ànábì ó ti tẹ̀lé gbogbo musulmi pátá tí súnà níbi wá dé títí gbọ́ rẹ̀ ọ̀ràn kó tẹ̀lé pẹ̀lú àwọn ẹ̀rí tá a mú ó bá fẹ́ inú àbí kò mu torí rẹ̀ lànàbì náà ti sọ ó wí pé ẹnìkan nù yín ò sì lè jẹ́ múmìnì àyàfi kó pé ohun tí mo mú wá ṣe déédéé ìfẹ́ inú ẹ̀ ó ṣe déédéé ìfẹ́ ọkàn rẹ̀. ẹjọ́ wa jẹ́ pé ní tí ànábì mú wá òṣè déédéé ìfẹ́ ọkàn tiẹ̀ ó bọ́ nínú ìròyìn imán lágbọ̀n yẹn bákan náà olùmọ̀ sọ pé ẹ̀yìn owó ti bá wá ń sọ àbí tí ń rò lọ́kàn ara rẹ̀ wípé òun tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n nígbà tí súnà ànábì dé sóbì ìgbà rẹ̀ ní tó wù ló mú ń ó fi ìtókù lẹ̀ mo nírú kódà pẹ̀lú ẹ̀rí làákàyè onítọ̀hún aládàpárọ́ ni ẹni tí ń tẹ̀lé fẹ́ ẹnu rẹ̀ gangan ni torí pé lẹ́yìn tó mú nínú súnà náà tí lẹ́yìn náà tí ò bá láìpì yẹn náà yóò fi yẹn náà lẹ̀ tí yẹn náà bá bá láàmú yóò fi lẹ̀ bó ti fà àwọn ìdóró pé kò bóun láàmú lẹ̀ torí náà onítọ̀hún tẹ̀lé fẹ́ ẹnu ara tiẹ̀ ni ọlọ́ọ̀bá wa sọ fún ẹ sọ́ọ̀bì kọ́sọ̀t ayé àádọ́ta tí wọn ò bá tẹ̀lé wà nábì fàyílàm lábì fa inna fa'alam anna ma yattabi'una ahwa'ahum bí wọn bá ṣe súnà kọ́ ọ lọ mà dájú pé fẹ́ẹ́ wọn ni wọn tẹ̀lé gbà náà. bákan náà àwọn Banu Isra'il àwọn ọmọ Isra'il irú ìròyìn yìí ọlọ́run túkà wọn náà lábùkù nítorí ẹ̀ nípa wípé. àwọn ànábì ọlọ́run ọba sọmọ pé nínú wọn lànábì ọlọ́run ọba pọ̀ sí jù àríyìn sọlátù ọ̀sọ̀lá tí wọ́n dìde nínú ìran ìsìráyìlì náà ọlọ́run ní fàfàrí gbogbo bí àwọn àwọn ànábì ṣe wá ń bá yín bìmọ́ ládáwà àǹkóṣokùn bàánú ìsọ̀rọ̀ lọ́run sọ ayàkàlẹ̀ lé lórí pẹ̀lú àdúgbò ẹni tó bá dàbí irú wọn báwọn òṣìṣẹ́ báwọn ànábì ṣe wá ń bá yín pẹ̀lú nǹkan tí ò bá ọkàn yín tí ò bá yín lára mu ìsàkìbárìtún débẹ̀ tó ní gírímọ́ káyìí ni fàfọ̀rí kọ́ńkà dábìtún débẹ̀ panú àwọn ànábì ọlọ́run débẹ̀ pé àwọn kan nírọ́nù àwọn ànábì ọlọ́run wọ́n fọ̀rí kọ́ńkà tòlóhùn débẹ̀ ẹ̀sẹ̀ pa nínú wọn. bákan náà lànàbì sọ fún wa làwọn olùmọ̀ sọ fún wa pé gbogbo ẹbí gbogbo bá a bá ti tẹ̀lé ànábì tó lágbára ó ti wà látọ̀dọ̀ ọlọ́run ọba tó àtìkún lọ́wọ́ ọlọ́run. bẹ́ẹ̀ yẹn bá ṣe tẹ̀lé tó ẹnìmọ̀nà rẹ̀ ó sì tó àbí dáadáa rẹ̀ àfọlà torí pé ọlọ́run bá so ọ̀là ó sọ̀rọ̀ mọ́bi títẹ̀lé ànábì ó ṣe ìdàkejì rẹ̀ ìdàkejì ọ̀là ó sọ̀rọ̀ mọ́bi yíyapa rẹ̀ àti gbogbo ti súnà rẹ̀ gbogbo ẹni tí bá ń tẹ̀lé tí sojú àti tẹ̀lé àti kọ́sẹ̀ rẹ̀ tí wọ́n máa jẹ́ àlèhúdà wàlẹ̀ amnu wàlẹ̀ ìsẹ̀mí ìrọ̀rùn tí ò ní pákáleke àti mọ̀nà tí ò fi tẹ̀gbẹ́tẹ̀nà àti fọkànbalẹ̀ ayé yóò máa bẹ fún wọn láyé ń bí àtẹlálẹ̀ kìyàmà yóò máa bẹ fún àwọn tó bá yapa rẹ̀ tí wọ́n sì ń sọ pé ọmọ lẹ́yìn rẹ̀ làwọn jẹ́ ìdàkejì gbogbo wí bákan náà láyé lónìí wọn tó bá dé pé wọn mọ gbẹdàjọ lọ sọ́dọ̀ ànábì lójú ayé àtìgbà tí ò sí láyé mọ́ níbi nǹkan kan bó ti òkú ọmọ tó bá rí wọn lójú tí wọn bá wá gbẹdàjọ lọ ọ̀dọ̀ rẹ̀ àbí wọn béèrè nínú ẹ̀sìn rẹ̀ pé báwo nìdájọ́ rẹ̀ nígbà tánàbí ò sí lórí èpè mẹ́ra sí lọ bá gbogbo ọ̀gbà tẹ́ ẹ bá ti ń gbọ́ náà ni kínú yóò máa yọ sí i kẹ́ẹ̀sì máa gbà fọ́lọ́run lágbà tọwọ́ tẹsẹ̀ nínú sọ́tò nìsáà ẹ̀ alákọ̀ọ́kọ́ ní sátúlà azab ayah thirty six wà ma kana lil mu'mini wala mu'minati idha qada Allahu wa rasuluhu amran an yakuna lahumul khiyaratu min amrihim ẹ gbọ́dọ̀ tún ṣètà nǹkan ìgbà ẹ bá ti wípé ojú tí àbí ìlànà tí wá ní ànábì ọlọ́run bá wá ọ̀nà kẹ́yìn ó jẹ́ ká mọ̀ pé kò sí ẹ̀sà kankan mí ìyàtọ̀ tí ń dá gbọ́dọ̀ ànábì sallallahu kan ó ń fi ọwọ́ òsì jẹun ìyẹn ti ṣẹlẹ̀ lójú ayé ànábì sallallahu alaihi òtítọ́ ọlọ́run wa ó mọ̀ án si jeun. òsì jẹun kì í ṣe pé dọ̀rọ̀ rà ń bẹ fún un kò dá lápá kò gé lápá kò sì ṣàìsàn òtítọ́ ọlọ́run wa sọ fún ara tẹ́tọ́lọ̀ bá rán nàbí nù sallallahu alaihi wa sallam tó gbé yẹn náà sì náà àdíyèsí lódìdí lọ́tọ̀ ọwọ́ ọ̀tún ni ó bá jẹ́ pé tó ń ni ọwọ́ ọ̀tún ni kẹ́ẹ̀ jẹ kẹ́ẹ̀ mẹ́bàá jẹ́ ọ̀rẹ́ èṣù ọwọ́ ọ̀tún ni mu dẹ́ẹ̀bà mu kẹ́ẹ̀ mẹ́bàá jẹ́ ọ̀rẹ́ kì í ṣe wá ọkùnrin yẹn nìkan ṣùgbọ́n ọkùnrin yẹn kàdánwò lójú ayé ànábì ọlọ́run bá kò sí dàrú ọ̀dọ̀rúra fún kò gé lápá kò ṣàìsàn lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú tó lè mú yàn máa fọwọ́ sí jẹun orúkọ àwọn máa sọ wípé òun ò lè fi jẹun ó ní láàsàfin ní ò lè fi jẹun ìtumọ̀ méjì níbẹ̀ fún láàsàfin bẹ́ẹ̀ yẹn tó fi jẹun ṣùgbọ́n eléyìí ti túmọ̀ tiẹ̀. ó lágbára kó fi jẹun mi ò ní fi mi ò lè fi jẹun bó ṣe fífò ti tẹ ọlọ́run bá nù sallallahu ta'ala alaihi wa ojúṣe ọlọ́run sọ pé ní lágbára láti fi jẹun bí o ṣe wúlò fún tó láéláé. gbé ìfẹ́ inú ẹ̀ lórí sórí ilẹ̀. min sábì samawati al-ula min fawqi al-arsh látòkè àlàárà sí tọ́lá òtí ránṣẹ́ ó sì gbé fẹ̀rù ẹ̀ borí ẹ̀ fa tààtọ̀ láti yàdù ọ̀yìn ọ̀bá fọ́nṣẹ̀ mọ́ wọ̀nyàbù tá ó gbẹ ni ó gbẹ lójú ẹsẹ̀ ẹ wò yẹn dẹ́gbẹ̀ta pèjúwe síbẹ̀ títí ẹ bá sànù ọlọ́run sànù bàbá sẹ́kù náà wa lónìí. lọ́nà kan àbọ́nà kejì tá a ti súnà. ẹnu wípé alágídí nínú ìyapa súnà ọ yàtọ̀ sẹ́ni tó pé má ní ọ̀rọ̀ ma sàn kọ́ lọ́nà bá fi sọba alábòsí àwọn alágídí ló ga jù wípé kò sí ní tó jọ kò sí ní tó jọ ẹlòmíì mọ̀ pé òun ò ṣe súnà ó sì mọ̀ ni kódà wà láyà náà kọ́ kò fi ṣe kódà ó lè má ṣe tó fi kó láyé ṣé kò wá yàtọ̀ sẹ́ni tí ó gbógun ti súnà yẹn àtẹni tí ń ṣe tó sọ pé ibi tẹ́ bá gbégbé àwọn ò máa wò ó lójú ayé àwọn méjèèjì àwọn ẹ̀ṣẹ̀ bó ti ṣe ń jura wọn lọ nípò nípò lọ́dọ̀ Ọlọ́run níbàámu sẹ́ṣẹ̀ àtẹ̀túnṣẹ̀ shahada annahu rasulullah tí a máa sọ pé la muhammadun rasulullah kéèyàn ń wòye sí dáadáa tí ò bá rí jẹ́ nìkan tí wọ́n tò sínú sáàrin àwọn aládàpàárọ̀ lọ́jọ́ gbé dàlù kìámà ìwọ sọ wípé ashhadu anna muhammadan rasulullah èyàn wà ní gbìyànjú àti kó tẹ̀ láti sára bíbá pa ìwọ náà lọ sọ pé o jẹ́rìí pé rọ̀súlù lọ ìní ibi jẹ́ rọ̀súlù òjíṣẹ́ awábìrì síbi àlọ́ ọwọ́ jẹ́ lọ ẹni tọ́lọ́run rán ni ó kú kájọ léèrè síta ni ṣé wọn náà ń bẹ rán sí ti fẹ́ẹ̀ fún ọ wọn yàn lóbì tó kórìíra ẹ̀ tó gbógun tì í ni wọ́n ṣe rí ìbéèrè ta lè gbìyànjú ìwọ ń sọ pé àwọn kan bẹ láyé nísìn láyà ṣe àdúnà ànáwó Rasulullah wọn gbà pé yìí kódà lójú ayé ànádì gan wọn yìí pè ní Muhammad wọn máa pè agbọ́tà àwọn yẹn dáwà tí wọn ọ̀tọ̀ ìpè Islam ọ̀tọ̀ ni lónìí èmi àti à ń sọ anna Muhammadan torí ẹ̀ la ti wà níbí yìí lónìí àtàwọn mọ́sálásí tó pọ̀ rẹpẹtẹ lágbàńlá ayé ọlọ́run ló mọ iye bílíọ̀nù tá a jẹ́ lónìí báyìí lọ́jọ́ òní all over the world. àwọn abiyọ́ léèrè pé rọ̀súlù lọ ìsọ mọ̀túmẹ̀ bẹ́ẹ̀ ni òjíṣẹ́ ọlọ́run síta ni tí wọn náà bẹnu tí wọ́n rántí yóò sọ pé bẹ́ẹ̀ ni tọ ẹnu tí wọ́n fi ràn òun lọ ká gidi borí sí i òun lẹnìkan ń ṣe nínú bí ẹ sí yìí òun ló fi ṣe ẹ̀yẹ yìí àbó orí pé kò sínú tí wọ́n fi ràn pẹ̀lú ẹ̀rí kó mú wá yóò máa gbà pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n fi ràn ó lẹ́rìí ó rinlẹ̀ báwo wá ni pòsíṣàn rẹ tọ́lọ́hún òkùnkùn mú final judgement wá sẹ́ńtọ̀ gbógun tọ́lọ́hún àbẹ́ ògbógun tọ́lọ́hún kò sí èméjì papọ̀ gbógun tọ́lọ́hún ó sì gbógun tẹ̀sìn ọlọ́hún mímọ yúrọpù bíi àmìyẹtù súnà inú ti jẹ àmọ́ pàtàkì súnà ni. bó bá wọ lọ́hùn bó ti ránṣẹ́ sí wa yẹn ó mú wọn papá mọ́ra ni. ìjọba nù ní ìsìn kódà yóò yí lọ́wọ́ kò yí kò yí lọ́wọ́ kò sẹ́ni tí ò lè gbé síbẹ̀ nàbí bẹ́ẹ̀ kọ́ pírẹsidẹ́ǹtì lónìí ẹ̀ lọ́ba ń lágbájá wa ẹ sọ fún lágbájá pé kó wá ọ̀tọ̀. ẹ lọ gbé wá túláàsì bó bá wọ Ọlọ́run lè gbé wá túláàsì wà láìláàbí ó sì sọ bẹ́ẹ̀ náà ya koran tí ò ní sẹ́nìkan tí ó sẹ́kù tí ò ní ṣe súnà Ọlọ́run fi wá lẹ̀ nínú àdánwò pé ẹ kàn wọn Ọlọ́run sì ṣe ṣe nínú wa Ọlọ́run ti ń bá fẹ́ lórí ba mú yín mára ẹ̀ sì ní bá ráyé àwọn. nǹkan kan nínú àdámọ́ bí oúnjẹ bí oorun sẹ́nìkan bẹ tí ó sọ pé owó bí òwà fẹ́ sùn ẹjọ́ jókòó níjọ́ kan ní ààrẹ Amẹ́ríkà kan ṣubú látòrí àga bóyá òun náà sáyẹ̀sì ni Ọlọ́run ló mọ̀ ìròyìn àgbáyé sì gbé ṣe ẹ̀rá rẹ̀ kan tí ó sọ pé òun ní tọ̀ torí pé irú àwọn táwọn tó máa lọ tọ̀ àbí tó sọ pé òun ní yàgbẹ́ àbí tó sọ pé òun ní jẹun tẹmẹlá tá a fi ráwọn ẹ̀dá nìkan lọ́n dá tí wọ́n yẹn ṣe gun kẹta wí tó jẹ́ pé dọ̀ọ́lọ́ náà sì ni wọ́n gbogbo ayé ti gbà bẹ́ẹ̀ mùsùlùmí wọn jẹ́ ni àti wọn jẹ́ mùsùlùmí àwọn ẹ̀dá ọlọ́ọ̀bà kan bẹ bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀rí tàǹkà ṣé ń gbà tọ́lọ́run tú láti wá lórí àwọn nǹkan yẹn kò lè tú láti wá lórí sọ́lá àti títẹ̀ lánàá yìí sọlọ́lọ́ ọ̀tàrà sálàm sẹ́yìn òní bọ́nú àdánwò títí tó ti ti tọ́lọ́run bá fẹ́ wàláì mùsíbà ni o àdáwò látọ̀dọ̀ ọlọ́run ìdí ni tó fi jẹ́ pé a gbọ́dọ̀ máa rán máa ara wa létí ní gbogbo ìgbà èèyàn tó bá rúgbó lòun yẹn yóò tẹ̀ lánàbì tó bá paláṣẹ yóò gba ànábì gbọ́ tí wọ́n bá sọ fún ànábì wí sallallahu alaihi wasallam torí kò dá ọ̀rọ̀ wí yóò ṣe yóò jìnnà sí tí wọ́n bá kọ̀ fún kò sì ní í ṣe nǹkan kan nínú ẹ̀sìn àfi kó pé ó bẹ́sìn mu tó bá ṣe nǹkan kan tí ò lẹ́rìí kó bẹ́sì mu tí wọ́n bá pè lákèsí pé kò mọ bẹ́sì dáná di mu wa mu sallallahu alaihi wasallam yóò yà tètè jùlẹ̀ ẹ̀rọ ọlọ́run rọ́ọ̀bà. ṣùgbọ́n tọ́lọ́run bá kọ́ aláṣẹ sáṣẹ ọlọ́run bá òtẹ́ rẹ̀ tí ò tẹ̀ múùfù nínú gbáyà rẹ̀ tó ní ó tẹ̀ lánàbì ẹ̀yin tánàbì pa aláṣẹ sallallahu alaihi wasallam tí ò múùfù nínú gbáyà rẹ̀ tó ní ó tẹ̀ lánàṣẹ kan lórí ilẹ̀ ayé kátó wá sọ pé òbí tóbi ọlọ́run bá sọ fún wa ní sọ́ọ́tù làhásù àyà keje ọlọ́run ni gbogbo ní tí ànábì wa tóbi sẹ́nẹ̀ bá fún yín tó wá mú wá bá o ẹgbàá o ní tó bá sọ fún yín ẹ sí wọ́tàpù lọ iná lọ́ọ̀ ṣẹlẹ̀ olùkọ́ bẹ́ẹ̀ ọlọ́run torí ti sọ fún òun ní ọlọ́run bọ́ ha ni àmọ́ àdánwò ọ̀jọ̀gbọ́n Ibn Qayyim olùmọ̀ nínú ẹ̀sán Nabi sallallahu alaihi wasallam nígbà tí ó ka áyà lẹ́bí ní amanu istajibu lillahi wa lirrasul ẹ̀yin mùmínì ẹ jẹ́ pé ọlọ́run àtànẹ́bí o tí wọ́n bá ti ń pè é síbi tó esemi ẹ̀sẹ̀ mi ayé eré ó ní áyà ìkó àwọn kankan sínú nínú ni àgbọ́yé ìsẹ̀mí eré tọ́mi yàn wá lò wá lò wípé ó ń bẹ níbi kéèyàn jẹ́ pé kéèyàn o ẹlẹ́sìn nítorí pé ẹni tí ò bá jẹ́ pé ọlọ́run àtànábì sallallahu alaihi kò sẹ̀mí ire ẹ máa gbọ́ bí ẹni ọlọ́run tó ti ṣàlàyé o ó ye o ẹni yẹn ó ń sẹ̀mí ẹranko eranko báwọn ẹranko ti ń sẹ̀mí ó lẹ́mìí ẹ̀mí ń bẹ òun náà ń lọ ń bọ̀ ó ń jẹ ó ń ó ń bẹ ní sóràtù abasa nígbà tí sọ́nà méjèèjì ń parí lọ tọ́lọ̀ ń dákọ̀ àwọn nǹkan àdídùn ayé ní jíjẹ mímu ọ̀gá gbogbo jíjẹ mímu láyé ni mo ṣe ni mo fi kẹ́ ẹ̀yin mọ̀tá alákun wálíyá ni àmì kún nínú sọ́tù náà sí àbí bọ́lá tún wí ní sọ́tù tẹ̀lé náà nù sọ́tù abasa mọ̀tá wálíyá ni àmì kẹ́ ẹ lè jẹun àtàwọn ẹran àṣedéédé ẹran bẹ̀ yẹn máa tó àlèwáwò àwòlẹ̀ àti wáwò ìfinidọ́gba ìfinikẹ́gbẹ́ ara ẹni ni wáwò yẹn mọ̀tá ànlákun wàlẹ̀ àní àmìkún gbogbo oúnjẹ ìpìlẹ̀ gbogbo oúnjẹ lọ́rọ̀ bá dà kọ sílẹ̀ ó wá ní mo ṣe nígbàdùn fún yín ẹ̀yin àtàwọn dábàá tẹ̀ ń sìn inú òbí jẹ́ pé táwọn dáàbà náà bá jẹun dáadáa wọ́n máa ń dán bá a ti ń dán wọ́n máa ń sanra bá a ti ń sanra wọ́n máa ń yọ ẹ̀kẹ́ bá a náà ti ń yọ ẹ̀kẹ́ wọ́n máa ń lọ́ra bá a náà ti ń lọ́ra ọ̀rá máa pọ̀ lára wọn iléyà ló sì súnmọ́ yìí kálukú ó máa kí ẹran mú lẹ́yìn yóò máa kí lọ́rùn kó lè mọ ẹran wo ló torí oúnjẹ táwọn náà jẹ nìyí tí ẹ̀kan bá wá ń dán tí ń sanra torí kó jẹun tó wá túmọ̀ sí pé èèyàn ni kí wọ́n ní pàtàkì ẹ̀ lórí ilẹ̀ yàtọ̀ ságbò àti ewúrẹ́ ìyẹn làáfà ń sọ fún wa ń bí ó ní tí ó jẹ́ á má yàtọ̀ òun ni pé ó wáyé eré látara pé ó jẹ́ olùsìn ọlọ́run nígbà tó sì ń sálọ̀ fẹ́ràn nàbí sallallahu alaihi wasallam wọ́n tún wá fi ọ̀rọ̀ kan kún wọ́n ní. irú ẹni bẹ́ẹ̀ àwọn ọmọ èèyàn sáàmọ̀ pé nígbà tá à ń wa nígbà tá a kọ́kọ́ ń di ẹ̀dá sẹ́mi pé kò sẹ́mi lára wa ńgbà kan ó nígbà tó ọmọ bẹ̀rẹ̀ sí gbogbo alamọ̀ yẹn àti mùsùlùmí àtẹ̀ǹtẹ̀ ìsìn mùsùlùmí ó nígbà ó ní ti pé ti sẹ̀mí báwo lẹ̀mí ṣe dára ẹ̀ ta lọ́lọ́run rán bí gbogbo èèyàn bá gbọ́ Jibril ni wàlúùsà ilé ìmọ̀là òun náà sọ pé bọ́ọ̀lù ọ̀fẹ́ mi sọ́mọ lára lọ́mọ bá bẹ̀rẹ̀ sí mí ìgbà yẹn ni ó tó mọ rúra nínú ìyá rẹ̀ hayatu ìsẹ̀mí kan nìyẹn nígbà tí ọmọ bá ń sẹ̀mí látara pé ọlọ́run pa màláíkà láṣẹ àti ọlọ́run bá jókòó sáré ó jẹ tí sẹ̀mí tó bá dáyé tán kò lè sẹ̀mí ire táyé àyàfi kí òjíṣẹ́ ọlọ́run ó tún fẹ́ nǹkan kan sínú ẹ̀ kó fẹ́ mọ́lẹ̀ sínú ẹ̀mí yẹn ẹni tó bá rí ìmọ́lẹ̀ méjèèjì látọ̀dọ̀ ọlọ́run ayé èrè ló wá ẹni tó bá rẹ́yọ̀ kan kò wáyé èrè o màláíkà pẹ̀lú àṣẹ ọlọ́run ó bẹ́ẹ̀ ní sí lára nínú ìyá ẹ̀ ó bẹ̀rẹ̀ sí mí ó sì wà ń bẹ̀ fún yóò tó fi wà wọ́n wá bí òjíṣẹ́ ọlọ́run bá wá ń fá ẹ̀mí tayé tó fi ṣe ọlọ́run tí fi ṣe ayé èrè kò wá bọ́ sára onítọ̀hún kò wáyé eré o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì lẹ́yìn Yorùbá kà sí wáyé eré tí ó sì jẹ́lẹ́sìn Islam tí ó sì jẹ́lẹ́sìn Ọlọ́run tí ó jẹ́ nìkan kankan tó mọ̀ nǹkan kan ń gba Ọlọ́run irú ayé bá pé irú ayé yẹn èèyàn ń dàgbà pẹ̀lú ẹran ara ẹ̀ pẹ̀lú jíjẹ mímu rẹ̀ lásán bó sì ṣe dàgbà ní tó fi mu lásán ó kẹ́kọ̀ọ́ gbogbo yẹn náà ìfàsìkò ṣòfò ní nínú ayé bí gbogbo ẹ̀ ó parí sí gbogbo wa mọ̀ wípé ohun tọ́mọ èèyàn kó jọ láyé àyín náà máa ń fi báwọn èèyàn sọ̀rọ̀ tẹ́ bá ń bá wọn sọ̀rọ̀ ọlọ́run wípé bí ń ti láyé eléyìí ò débì kan wọn ò lè rú lọ ọ̀run ọwọ́ àákún kàmẹ́rà lẹ́kùn tàǹtìkùn bó ọ̀sẹ̀ nínú ẹ̀ ti ń sọ yẹn ẹsẹ̀kẹsẹ̀ kan bá ti kó láyé wọ́n kàn sí sí rẹ̀ ni àdáwò tó jẹ́ lójú ọ̀dẹ̀ tí a mọ̀ wọn ò lè mú kankan lọ́mẹ̀ ṣùgbọ́n gbogbo wa mọ̀ àtẹ̀tó jẹ́ mùsùlùmí àtẹ̀tó ìṣe mùsùlùmí pé nǹkan kan ń bẹ tó wọn yẹn tó wọn bì léèrè lọ́dọ̀ Ọlọ́run báwo lọ ẹ mọ àwọn sọ pé mùsùlùmí nìkan ló gbọ́ yìí àbá sọ pé torí pé à ń bára wa sọ̀rọ̀ ni non-muslim wọ́n mọ̀ wípé yẹn ó jábọ̀ fọlọ́run kì í sì ṣe póòsì tó dìmú láyé kì í ṣaṣọ tó wọ̀ láyé kì í kì í ṣe àwọn kan ayé tó jẹ́ ìgbàgbọ́n bẹ̀ ọlá rẹ̀ tó lò kì í sọ ní òjà bọ̀ láti sọ àgbẹ̀bí jẹ́ pé àníkó kankan sí kòtò pẹ̀lú ẹ̀ tó bá jẹ́ pé owó ni òbítíbitì owó tààrí ìdámọ̀ ìṣẹ́ yóò tóbi yóò tóbi kọjá àlà yóò sì ní míìsì kan tábì máa sẹ́ǹdì sákàǹtì wọn náà nígbà tí ìta kó sínú sàárè sáré ò bá gbà ṣùgbọ́n nǹkan tí gbogbo nǹkan ayé ni ó padà pátápátá tó dórí èèyàn yóò wá kún kankan pẹ̀lú ọmọ ádámà kí ni ọba jẹ́ tí ẹ bá fẹ̀sìn ọlọ́run ẹgbẹ́ wa wáyé pé wàá fẹ̀sìn tó wá sọ fún gbàyàn bẹ́ẹ̀ sọ pẹ̀lú analysis yẹn àbẹ́ni tí ń ṣe bí aláìṣe kò ní yí ẹlòmíì tó bá jẹ́ pé pẹ̀lú níbi ìsìn lọ́run a ní tòun dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tóun tọ́ lọ́run tẹ̀wọ́n ní mùsùlùmí muslim ẹni tó gbàfà ó yẹ kó ọmọ ẹni tó gbàfà fún o ó gbàfà fún táà ni oríṣiríṣi àwọn èèyàn ní ìsìn tán pé tí wọ́n sọ pé mùsùlùmí làwọn wọ́n ń pera wọn mẹ́rin tí wọ́n gbàgbà fún wọ́n ń pera wọn mẹ́rin tí wọ́n gba ìfà fún àwọn tí wọ́n gbàgbà fún Ghulam Ahmed wọ́n ń pera wọn ní Ahmadiyya Ahmed àwọn tí wọ́n gbàgbà fún Tijani wọ́n ń pera wọn ní Tijaniyya àwọn tí wọ́n gbàgbà fún Abdulkadir wọ́n ń pera wọn ní Qadiriyya àwọn tí wọ́n gbàgbà fún Shadili wọ́n ń pera wọn ní ṣàbílíyà àwọn tó gbàgbọ́ fún nàkṣàbándì wọ́n pera wọn ní nàkṣàbándìyà wọ́n pera wọn sì síbi tó gbàgbọ́ fún látàyè lójú gbogbo èèyàn àwọn tí wọ́n gbàgbọ́ fọlọ́hún tí wọ́n gbàgbọ́ fún anabi sallallahu alaihi wasallam wọ́n pera wọn sì síbi súnà àwọn èèyàn mọ̀ wọ́n sí gẹ́gẹ́ bí alu sunna, tó bá jẹ́ káwọn náà ṣe o tí ì sọ̀rọ̀ ẹnu lásán. àwọn ò sọ pé muhammadiya kí ló fà báwọn òbí kọ bẹ́ẹ̀ òtọ́ ni torí pé ànábì ò dákọ rẹ kò dákọ rẹ ìsí mo mú wá ló pè ló dákọ fún wa ìyàtọ̀ tó wà bẹ́ẹ̀ nìyẹn o ìsí mo mú wá ìlànàbì sọ ìjó sì mú wá ọ̀dọ̀ ọlọ́run ló ti mú wá bí ìbá ṣe bẹ́ẹ̀ ni àbámọ̀ pẹ̀lú wa ní muhammadiya toró Torótó kọ sí ẹ̀ náà tó lò láyé ó ló ẹ̀ fi ń jẹ́ ṣùgbọ́n àwọn tí wọ́n fira wọn sì sọ́dọ̀ àwọn èèyàn míì tí wọ́n tẹ̀lé wọ́n gbé òṣùbà bàǹbà wọ́n gbé fún wọn wọ́n bìlíìfù báwọn lè dá kọ́ wọn kí bùkátà òbí ya débẹ̀ náà àbíbẹ̀ kọjá wọn wọ́n bìlíìfù báwọn lè dá kọ́ wọn lásán kí bùkátà òsì bí ya ẹ máa gbọ́ tẹ́lẹ̀ omi ó bẹ́ẹ̀ dìde yóò sọ pé níyà ẹlòmí ó bẹ́ẹ̀ jókòó níyà ẹlòmí ó sì fi iye àrìngì sétí bọ́yọ́bìnrin ni ẹ̀ẹ́dì àwòrán rẹ̀ pàlàbà ń bẹ̀ ẹlòmí ó sì fàgò sọ́wọ́ ẹ̀rọ àwòrán rẹ̀ fàlàbà ń bẹ̀ ẹlòmí ó sì máa ṣe sọ̀láàtì ní àyè kan nínú ilé rẹ̀ yóò sì gbé pósà ńlá àbéèrè rẹ̀ gàdàgà yóò sì gbé síbẹ̀ wọ́n bìlíìfù pé pásínálìtì yẹn ìní ó máa wọ̀n là anábì sọlọ sọlá ó ní ìdárú àǹkúsà fún ẹgbàrá yín là lọ́wọ́ mùsíbà àtìbínú ọlọ́run ọba lọ́jọ́ gbẹlọ̀ kìámà pẹ̀lú títẹ̀lé ntí mo mú wá ó ní tóbi lórí ìwọ náà ò bá ti mọ̀ sọ ma sẹ́mi mo bí ọ ìṣẹ́rìí náà pàk ìwọ náà rárá rẹ lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú tí mo mú wá látọ̀dọ̀ ọlọ́run kì í ṣe pẹ̀lú èmi o fainahu lan oguni anki mina lọ ìṣe a kò sáǹfààní kan tó ẹgbẹ́ pàṣínáàtì ló ń wò èmi ò lè wúlò kan lọ́lẹ̀ kìámọ̀ àti kó ọkọ́ kọ́nsẹ́ẹ̀tì tí mo mú wá. ànábì sọlọ́nà sọlá ń bì kílẹ̀ àní séjì tán pátápátá fẹ́ tó fẹ́ ṣe Islam wàláhì làbí. ńlá àti gẹ́gẹ́ bá ti dákọ̀ yìí ó kọjá mílíọ̀nù láwọn èèyàn táwọn èèyàn táwọn èèyàn tẹ̀lé tó bá jẹ́ tá ànábì wọn tẹ̀lé lóòótọ́ kí ló fà tí wọ́n jẹ́ pé wọn ò fira wọn tì síbi tá ànábì mú wa sallallahu ta'ala alaihi wasallam tẹ bá sọ fún wa yìí pé ẹni tẹ̀ ń dá akọ ànábì ló tẹ̀lé kí ni ìyàtọ̀ ó ti wá ní ìdíkà dákọ̀ tẹ̀ ẹ̀gbọ́n tó lọ́mọ inú fàtà tábàdà kọ ànábì bóyá àkànṣe àdán àpèrún tábà sọ sọlá fífa ànábì ibi táàtì máa dákọ ànábì nù tábà fi àdán àpèrún àdàkọ rẹ̀ ńbẹ̀ à ń ṣe bìrọ̀míyà àbí sọlátù míì àdàkọ rẹ̀ ṣùgbọ́n níbi àlámọ̀rí bá ṣe là kì í sànábì là máa nìkan là torí pé ànábì náà sọlọ sára sọlá nìkan ní máa ní mo sọ pé ní máa ó sì sọ pé súnà òun ni ká gbámú ó túmọ̀ sí pé táwọn náà bá pèpè táàbà bẹ̀bẹ̀ táàbà tọrọ àforíjì aláwọ̀ nìkan láàmà dákọ kí n sọmọ èèyàn kan tó náà gbogbo àwọn tí ń dákọ àwọn èèyàn kan ẹni táwọn sì làwọn dákọ yẹn ìyẹn kílíà nínú iṣẹ́ kábíyèsí ó ní pé Ànábì sallallahu alaihi wasallam ó sọ wípé Islam dé ó sì fáwọn èèyàn tó yóò sì máa ṣẹ́kù títí táyọ̀ ti tán yóò padà síbẹ̀ ní àjèjì náà yóò di pé àwọn èèyàn ń wò pé kí tún yìí kí lẹ tún sọ yìí kí lẹ tún mú wá yìí àmọ́ oríire ni tàwọn àjòjì èèyàn tí bá ń bẹ láyé gbà náà àwọn àjòjì yìí náà ẹ wá gbọ́tùmọ̀ wọn alladhina yuslihuna idha fasada an-nas àwọn tẹ́ máa ń ṣàkóso táwọn èèyàn bá bàjẹ́ bó tẹ̀jẹ́ pé wọ́n kan bàbá ńlá bùkù láyé tá a wà yìí àwọn tí máa ń sọ pé eléyìí ò bá súnà mu eléyìí ló dáa eléyìí kù díẹ̀ káàtó àwọn tí wọ́n bá dákẹ́ títí tẹ̀lé táwọn náà fi bọ́ bó ti wù burú tó ní ìtumọ̀ àjòjì ni torí pé wọ́n máa rí bàbá ńlá ìpín wọ́n máa rí bàbá ńlá àbùkù tó fi jẹ́ pé wọn ò mọ tẹ́bá láǹfààní ọ̀tọ̀dọ̀ àǹfààní ọ̀tọ̀dọ̀ láti dọ́dọ̀ kábíyèsí wọ́n gbìyànjú táyì dáwà bá ti yọ ibi tí wọn bá tò wọn tí wọn ò ní yọjú ràn sí èyí á ti máa pèpè èyí á ti máa wá àyè ibi tí wọn ò gbìyànjú sí náà tẹ́ bá ti gbà yàn láàyè tẹ́bá láǹfààní láti dọ́dọ̀ pírẹ́sidẹ́ǹtì wọ́n ṣe wá àti táyì bá yọ wọn àmọ́ bí kálẹ̀ yẹn ti ṣàtúnṣe ìtumọ̀ kanu òun làwọn tán àwọn tán máa tún tó bá ti bàjẹ́ ṣe táwọn yẹn bá ti bàjẹ́ àwọn yẹn máa tún ṣe nínú ìtumọ̀ ẹ̀ ló wà súnà tán bá ti parẹ́ àwọn yóò ti máa tají nínú ìtumọ̀ rẹ̀ ana una fún sọ́ọ̀lì una kọ̀lì ipá wọn làwọn èèyàn rẹ̀ péréte tó bá kù láyé tí wọ́n ń bẹ láàrin àwọn láàrin ń ṣe ẹrẹ tí wọ́n jẹ́ níbi. wọn ní ẹni tí ó sì tẹ̀lé wọn gba náà yóò kéré púpọ̀ èyí tó yàtọ̀ ló tí ó sì sọ̀rọ̀ òdì sí wọn. wọ́n tún ní nínú ìtumọ̀ rẹ̀ náà ìtumọ̀ pé oríire kó máa jẹ́ tàwọn àjòjì èèyàn tó bá sèèjì láwùjọ náà nínú ẹ̀ ni anna náà kìtàbí àwọn láyọ̀ náà yóò sọ̀rọ̀kù àwọn tí ó gbà mú tó yẹ pé ń ni wọ́n máa wá kiri nígbà táwọn èèyàn bá wọn ó sì máa tẹ̀lé súnà nígbà táwọn èèyàn bá ti ń parẹ́ kí wọ́n tẹ̀lé gbogbo àwọn ẹgbà wáyìí ó jẹ́ ká mọ̀ pé èèyàn péréte ní òkú kù nídìí súnà nàbì sallallahu alaihi wasallam nígbẹ̀yìn ìgbà wọ́n wá ń fòrò wa nínú ẹ̀rí yìí náà wípé ká tẹ̀lé súnà ká sì ti faradà lórí ẹ̀ gbà tó jẹ́ báwọn àjòjì èèyàn ní òkú kù ń bẹ́ẹ̀ ìjọba mú wá yóò sì máa jẹ́ tuntun gbogbo nǹkan ayé ní máa jẹ́ tuntun tó gbayì lọ́dọ̀ àwọn èèyàn àfi tẹ́ ẹ bá tẹ̀sẹ̀ ṣàlàyé ẹ̀sìn fún wọn ní ìdí wọn mọ̀ tẹ́lẹ̀ onímọ̀ọ́dì káàbùkù aṣọ tí wọn wọ̀ ń wọ̀ ní ìsìn iyì ló mú wá ọkọ̀ tí wọn tí wọ́n ń wọ̀ ní ìsìn ó ti ọkọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn èdè iná five oh five sr five oh five oh tẹ̀básì rọ́pọ̀ míì ní ìsìn tí àwọn ìjọba ń lò ẹnukẹ́ press the button kó náà fò lọ sánmọ̀ lókù ìyẹn sọ pé tí mútọ̀ náà lélẹ́yìí gbogbo tuntun tó bá ti dé ní ìkan ayé iyì ló mú wá bó ṣe ilé làwọn èèyàn ń kọ́ èèyàn fẹ́ kọ́lé sógun mọ̀ sọ yìí ó lọ mú ó lọ mú pílánì wá ní eh, ibì kan lágbàlá ayé tó jìnnà kódà èèyàn fẹ́ ra iná wọn rà ń lu ìwọn rà lórílẹ̀-èdè yìí èèyàn fẹ́ ra ìtẹ́ tí ó sínú ilé ẹ̀ láyé tá a wà yín náà láyé sáré jẹ́ náà Germany ló ti lọ́ra Switzerland ló ti lọ ẹlòmíín gba Italy lọ ìtẹ́ tí ó tẹ́ síbi tí ó gbẹ́sẹ̀ kì tí ó gbẹ́sẹ̀ kà kátó wá sọ ilé gangan tó kọ́ iyì náà ló tún mú wá ìtẹ́ yìí bó ló ti jẹ́ eléyìí ọmọ àbẹ́ẹ̀ ni Germany láti Italy láti lọ kó wa Italy ah masha Allah ó mọ̀ ga o. fún ọ̀kan lábùkù àwọn èèyàn tó ń sọ ń gba yìí ni wọ́n ní ayẹ̀mọ̀ kó lówó ni bẹ́ẹ̀ náà làwọn kan èlò ló fi ẹ wá bí ámú kankan wá táwọn èèyàn mọ̀ ká sọ pé à láti inú kìtàbù ọlọ́run ni kódà ó ń bẹnu súrà báyìí kódà ó tún láti sínú tó èyí ó Italy ọmọ yẹn gba yìí nítòsí ń bí lórí ilẹ̀ kan náà àwa ń sọ kọ́ọ̀kan wá láti sánmà látọ̀dọ̀ ọlọ́run a sì wá kàbùkù lórí ẹ̀ sẹ́ni ọlọ́run náà sì ni wá pẹ̀lú àwọn torí bó ti ṣe ń ṣẹlẹ̀ gẹ́lẹ́ sẹ́mi rí sẹ́yìn náà sì rí ni mo fi ń ṣàpèjúwe yẹn wọ́n sọ fún ọ pé àyà pé àyà kódà àyà àyà kódà ń jẹ́rìí sí wọ́n tún kà díìsì wọ́n kà kíní wọ́n kà kejì wọ́n tún kà kẹta wọ́n kà ti sọ wọ́n tún mú wọn látọ̀dọ̀ àwọn alùsùn náà nínú wọn. síbẹ̀síbẹ̀ náà ọmọ èèyàn sáà jápa mọ́ nínú kí wá ló tó kù. ayi hadithin báàdà lọ́wọ́ àyà tì í ayi hadithin báàdà hu yu'minun nínú suratul mùsàlásímẹ̀ ọtún sọ ń bẹ àyà mi pé fábì ayi hadithin báàdà lọ́wọ́ àyà tì yu'minun àyà hadith wo ló kù tí ẹ gbàgbọ́ ọ̀rọ̀ wo lẹ́ gbàgbọ́ ọ nígbà tí wọ́n sọ pé ó lọ́dọ̀ Ọlọ́run ó lọ́dọ̀ wọ́n sì kó tiẹ̀ ọkàn yóò ẹ tún ṣetán láti fi nǹkan náà sin ọlọ́run ẹ sọ ibi tí ẹ tún ti fẹ́ kéèyàn mọ́rọ̀ wá ọ̀rọ̀ ọmọ ádámà a máa rújú ọ̀pọ̀lọpọ̀ a máa jẹ́ irọ́ tá a bá gbọ́ lẹ́yìn ìgbà tá a bá tó ṣèwádìí tó jẹ́ pé àwọn tẹ̀ wá yanjú pé òótọ́ ọ̀rọ̀ mọ̀ ni òkodoro ọ̀rọ̀ mọ̀ ni lápèjúwe ẹ̀fọ́mi gbóná wẹ̀ ẹ̀fì yọ̀ wẹ̀ ẹ̀fì kankan wẹ̀ ó kárí ilé ó kárí oko ẹnìkan kan ò ṣèwádìí lẹ́yìn ọ̀rẹ́ yìí àwọn elétò ìlera sọ pé ẹ má dánwò mọ́ o nílùú kan níjọ́sì níbi mọ̀rántí níjọ́sì náà ní àwọn èèyàn kan bẹ ní ìwòsàn báyìí wọ́n jẹ ẹ̀ lájẹjì àti mọ̀ bóyá wọ́n padà sáyé àbí wọ́n mọ̀ bábẹ̀ lọ àlùkìámà ìròyìn gbé bẹ́ẹ̀ ṣùgbọ́n tá a bá gbọ́rọ̀ ọlọ́run ànábì eléyìí kankan ò kankan ká tó mọ̀ bóòtọ́ ọmọ èèyàn sáré kama ẹ̀ si máa sí ìjẹyìn ọlọ́run àbí ìjẹ́ ẹni tó wáyé tó kàn wá lọ ayé bẹ̀ bákan náà ó ti pàtàkì fún wa ó ti sọ̀rọ̀ yẹn lásìkò ìgbà tó jẹ́ pé ẹ̀sìn dájòjì orípa súnà ti tó ń parẹ́ tí a nù àtàdádá lẹ̀ ń bọ́ sáàyè ẹ̀ àti wá tètè kẹ́ni ọlọ́run tó bá fẹ́ sin lọ́run kó sàdáyẹn rí láti jẹ́ nìkan tí ó di súnà mú kódà bó jẹ́ báwọn èèyàn ti parẹ́ kó jẹ́ nìkan tí ó jẹ́ kí súnà níye lórí lọ́dọ̀ ẹ̀ kódà bó bá jẹ́ chíìpù lọ́dọ̀ àwọn ẹlòmíì tí wọ́n sọ pé súnà kọ́ súnà ni lẹ́nu wọn àti nínú ìṣesí wọn tí wọ́n pera wọn mùsùlùmí tí wọ́n ti sọ̀rọ̀ àbùkù bẹ́ẹ̀ sànàbí denmark lọ́dún kan tó ti kọjá sẹ́yìn ẹnìkan péré iná ló sọ̀sọ̀ kú sọ sànàbì ní orílẹ̀-èdè yẹn ó sọ̀sọ̀ kú sọ lórí beauty contest ìròyìn sì gbé ìjọba Saudi Arabia lé àmbásẹ́dọ̀ wọn lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n sì pe àmbásẹ́dọ̀ wọn láti Denmark kó mọ bọ̀ ń lé kíákíá tí ò bá lè mú kankan kó sá mọ̀ bọ̀ wípé àjọṣepọ̀ ti parí. kórílẹ̀èdè yẹn tó máa wọn apologize ẹnìkan kéèké kéèké president ẹnìkan lù wọn ìlú ńgbà tí wọ́n dákẹ́ ó fi hàn pé wọ́n fún support lẹ́yìn ọ̀rọ̀ yìí tí gbèsè yẹn wáyé lóríṣiríṣi ìgbésẹ̀ míì wá ń wáyé bí ẹ̀bẹ̀ bí apology ẹ wá àwọn èèyàn tí ń náà bàtúbàtú ìjọba ń gbógun ti aráàlú ń gbógun òbí ń gbógun tì nínú ilé ẹ̀ láàrin wọn àkọ́mẹ́ àwọn ń pariwo àwọn tó ìfẹ́lẹ́ sí Islam wọn àfẹ́ ká sí Islam wọn àfẹ́ ká sí Islam èèyàn péréte mélòó ló rẹ́dí láti Islam nínú ẹni tó pèrè ẹ̀sìn sínú Islam tó sọ pé mùsùlùmí lò ṣé pọ́pọ̀lọpọ̀ kàn ń jẹ lásán ló kọ́ ni tẹ́ bá sọ pé ibi tó fẹ́ràn rẹ̀ sì sí ojú ọ̀nà rẹ̀ ojú ọ̀nà rẹ̀ ní o ní ó bá di ní ó bá di ní ó bá lẹ́yìn wá àgbà náà gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wá gba ìtànjẹ lórí wípé bẹ́ẹ̀ bá ní kó o ṣe súnà lónìí ayé ò ní ṣe gbé ìnira ní ó ga ìfàsẹ́yìn ni ẹ jẹ́ ká tó tóra wa bi léèrè ìfàsẹ́yìn ni ìdápadà ni tààrà ò kò lè jọ bẹ́ẹ̀ láéláé ṣé bí àwọn èèyàn tí ò gba òdodo àwọn ni wọ́n jẹ́ni tí jùmùú tí a lè pè ní jùmùd àwọn tí ò rí tí ò rí wájú lọ tí wọ́n há tí báwọn tí ò gba òdodo gbọ́ àwọn ni jùmùd ń bẹ fún tí báwọn ni wọ́n há tí wọ́n rọ́lẹ̀ ọlọ́mọ. wọ́n wá bẹ́ẹ̀ sọ ìtẹ̀lé tọlọ́run àti tànádì sallallahu alaihi wasallam wọ́n sì kóró orí yẹn sáwọn èèyàn tán jẹ́ mùsùlùmí lórí lágbàláyé wọ́n wá bẹ́ẹ̀ sọ yẹn di pé ìyẹn lè jẹ́ kéèyàn rọ́nà lọ wàláì làárín kéṣe rẹ̀ àwọn tí wọ́n gbọ́ òdodo látọ̀dọ̀ náà máa gbọ́ tí ó sì nítumọ̀ lọ́dọ̀ àwọn nìyẹn àwọn nìkan náà nìyẹn ṣẹlẹ̀ sí torí bọ́kàn wọn ti dípa ọkàn wọn ti di òdìdí ti ń bẹ nínú etí wọn èdìbò ti ń bẹ lórí ọkàn wọn tó fi jẹ́ pé màálé ọlọ́run bọ̀ ò ráyè débẹ̀ bákan náà wọ́n tún nípa ìdápadà sẹ́yìn setback òun ni kéèyàn sọ pé òun fẹ́ lo súnà ẹ̀sà àti jẹ́ mùsùlùmí kẹ́mọ̀ bẹ̀sì ṣe ìyanràn bí fashion kẹ́mọ̀ fi ṣe fáàrí lásán wọ́n wá fẹ́ sọ súnà ní wípé tẹ́bálẹ̀ fẹ́ gangan ìpadà sẹ́yìn ni kò rí bẹ́ẹ̀ ìtí jẹ́ padà sẹ́yìn òun ni kéèyàn padà síbi aburú kìí ṣe kéèyàn padà síbi tọ́lọ̀ ọ̀pọ̀lọpọ̀ aburú tọ́mọ èèyàn ń ṣe tó ti bọ́ ń bẹ̀ àbí ìwà àìlétò nínú àwùjọ tọ́mọ èèyàn tá a dàgbà síbẹ̀ àbí tá a bára wa ń bẹ̀ kéèyàn tó wá padà síbẹ̀ lẹ́yìn ìgbà tá a ti bọ́ tán ìyẹn ní máa jẹ́ ìpadà sí ẹ̀yìn lẹ́nu ọba tó sojú èmi kékeré yìí náà tí mo ń bẹ láàrin ẹ̀yin bàbá wa. àwọn ìwọ ojú dúdú kan wà láàrin ilẹ̀ Yorùbá yìí gan ìwọ ojú dúdú tẹ́nìkan kan ò tẹ́nìkan kan ò lè padà síbẹ̀ mọ́ ní ìsìn pé padà síbẹ̀ ìpadà síbi ojú dúdú ni. àwọn èèyàn ká yòókùn ńlẹ̀ Yorùbá ń gbà kan. èyàn ọmọ ó ti dàgbà ọmọ bíi ọmọ js one js two js three ó lè máa pátá tàbí kó máa pátá nìkan fi rìgbòrò ní àwọn àtò kan tó ti pẹ́ ìbá àti sọ́ra ìbá ìjóbìnrin tó sì ti lọ́mú láyà ńlọ́pàá tó ti jẹ́ pé wọ́n máa ń lọ ilé ọkọ ńgbà náà tó jẹ́ kọ́kọ́ wọn náà ní kì í sọpọ̀ ìlú kọ́ àwọn àwa ojú àwọn kan bẹ ó sì pọ̀ nínú nínú tó jẹ́ pé èèyàn níbẹ̀ padà síbẹ̀ mọ́ tọ̀ nínú ìdí jẹ́ ìfàsẹ́yìn kò sí nǹkan kan títún náà tó lè kó báyàn níbi nǹkan tó lè ni ẹni tó bá bẹ̀rẹ̀ náà tó dì mú dáadáa fàwọn tí ibùdókọ̀ ẹni tọ́kàn rẹ̀ tírò orí rẹ̀ sì mọ́ tó sì ṣáájú níbi agbọn ìdíje gbogbo tó jẹ́ tọ́lá láyé àtàlùkìámọ̀ olè tó bá gba súnà mú. ẹ wá rí níta lè pè ní fàtọ́yìn gan òní tó dé bá mùsùlùmí àdáwò tó dé bá mùsùlùmí tó yẹ pé sábàbí rẹ̀ òní pípa ẹ̀sìn ọlọ́run bá sì àti mímọ̀ wá ojútùú sí àlámọ̀rí ẹ̀sìn lọ́nà míì níbi gbogbo ọ̀nà tẹ́sìn ti là kalẹ̀ pé bẹ́ẹ̀ ti ṣe ṣe léyìí nìyí sẹ́yìn wa ń wọ́ ọ̀nà tí àwọn èèyàn dáadẹ́ ń pa àtàyé láti fi yanjú ẹ̀ bóyá afẹ́ya ni bóyá abímọ ni àásòwò ni gbogbo ẹ̀ pátápátá tọ́mọ èèyàn pàṣì tí wọ́n ń wá tayé tí wọ́n là kalẹ̀ láti fi rọ́pò ẹ̀ òun ni mùsíbà tó bá mùsùlùmí tó sì jẹ́ kó ní sábàbí ìfàsẹ́yìn bákan náà ni mímọ gbẹdàjọ kò mímọ gbẹdàjọ potírọ Ọlọ́run ru àti súnà nàbì sallallahu alaihi wasallam láti máa wá gbé lọ síbòmíì eléyìí náà ó jẹ́ kọ́ ọmọ èèyàn sẹ́rí síbi àládà àwọn àtúnṣe sí wọn ètò jẹ́ pé àbòsí ni nínú ọkàn èérí ni nínú àgbọ́yé òkùnkùn ni nínú làákàyè gbogbo eléyìí rọkiri káwọn èèyàn débi pé ọmọ àgbàlagbà wọ́n kú lọ wọ́n lọ sàárè lórí ẹ̀ ọmọdé sì ń hewu lórí ẹ̀ àwọn náà tó ń jogún ẹ̀ lọ́dọ̀ bàbá bàbá ẹ̀sìn ò má báwo gbogbo ntẹ́sìn là kalẹ̀ lápèjúwe àyàn ṣáájú àyàn darí nípa ẹ̀sìn lójú ọ̀nà ẹ̀sìn sọmọ èèyàn tẹ̀lé ìbáàdà yìí gangan sọmọ èèyàn tẹ̀lé bá ti ṣe ṣe ẹni tó bá dàgbà jù lágbọ́lé ní imam ibò míì tán fi ń jẹ imam nílẹ̀ yorùbá kò sí ẹnì kankan tó kéwú mẹ́mọ́ wàláhì làbí wọn ò sì ní gbé imam kó ònú léwu kò sí ẹnìkan tó jó ní kéwú mọ́ èmi mo kódà mo mọ àwọn agboolé kan kìí ṣe ìlú tí mo wà ní mo ti sọ̀rọ̀ mo mọ àwọn láwọn àbò míì mi tí mo rí àṣírí yẹn dé àwọn ilé kan wà sẹ́mi gan mọ̀ pé kò sáàfáànù ilé ìmọ̀ ilé ìmọ̀ mùsùlùmí nílẹ̀ Yorùbá sábà wá yí kàn wọ́n wọ́n fẹ̀ nìkan lẹ̀ wọ́n á ní ẹ̀mọ́tàlẹ́ wa kí ni wọ́n fi ṣe wàhálà àwọn ti yàn lọ́nà nù nígbà tá a fa nbẹ̀nbẹ̀ tí ló fi gáàdì àwọn èèyàn nígbà tá tó kéwú bẹ̀ tí ó kéwú àmẹ̀gàn tẹ́lẹ̀ ṣé súnà ló fi gáàdì àwọn èèyàn abẹ́bọ. mo lọ́rìn àjò kan jò ní wọ́n gbé pátákó kan sí ilé wa ẹ̀gbẹ́ títì báyìí wọ́n da kọ̀ọ̀lù wọn síbẹ̀ òsàlù wọn tọdún yìí o fourteen eh, twenty fourteen wọ́n fi yẹn kéde fún gbogbo aráàlú ọ̀kan bẹ lọ́nà tẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ní òsà títọrọ ìgbàlà níbi omi níbi nǹkan míì lára èrè lára òkúta ẹbọ ọ̀pìlẹ̀ nìyẹn wọ́n dẹ̀ sọ́dọ̀ làjú tí ìgbìmọ̀ mi tí ò bá bá wọn dá sí àfàìmọ̀kán mọ́ yọ tí ò kí wọn pé ẹkú ọdún yìí àfàìmọ̀kán mọ́ yọ òun náà sì ń sáyé òun náà wé láwà ni wọ́n jọ sẹ́bọ̀ yẹn náà ni mo rí ilẹ̀ Yorùbá dáadáa mo fojú ara mi rí wọ́n jọ dá sọ ọdún ọ̀sà ni wàláì làzín ìmáàmù ó wá yá wọn sọ pé àwọn àwọn ọ̀dọ́ yìí àwọn ọ̀dọ́ yìí wọn gbọ́rọ̀ sí wa lẹ́nu bí wọ́n fi ń sèjà sájú ẹ̀sìn ni wọ́n ti gbọ́rọ̀ nígbà táwọn ẹbí sọ pé tẹ bá ti rí ẹ̀fọ́ tó fojú hàn ẹ padà lẹ́yìn àwọn tí ń darí ẹ sì congratulate àwọn tí ń ẹ sì jọ lọ bí gangan sí lórí ẹ jọ lọ sí àwọn òpè ti bá yé la wà gbogbo nǹkan ti dòṣèlú ẹjọ́ lójúbọ ni wọ́n sì aṣọ tí wọ́n dá gbogbo èèyàn sì wọ̀ káàkiri ìlú ìmáàmù sì wọ̀ tẹ̀ tani ó fẹ́ fatuwa akókòdò ọmọ padà lẹ́rù irú èèyàn bẹ́ẹ̀ irú irú irú dipulomasi wo la fẹ́ lò láti bá àwọn èèyàn bẹ́ẹ̀ dé àfẹ́ká sòfò nípa nípa nípa àlámọ̀dé àlùkìyàmọ̀ wa ẹlòmíì ò lè ka fáfíà tó múrin ìrún lálàáfíà tó mú sọ láti lálàáfíà nítorí pé ibi tí yóò ti tẹ̀sìn ẹ̀ gbọ́ fáfíà àti súra ẹni tó tẹ̀ náà àìmọye pé tí yóò bá ka bọ́lá ti sọ̀kalẹ̀ nígbà tọ́lọ̀ ní wàlà sáwọ́fà tí wọ́n sọ pé wàlà sáwọ́fà positive and negative wàlà ìlàzìn wàlà sáwọ́fà ni wàlà sáwọ́fà ni làwọn lọ́kọ̀ọ́lọ́kọ̀ eighty percent wọn wàlà sáwọ́fà wọn kà. wàlá sáwọ́fà yóò tí kà wàlá láàmù àti alif láàmù nìkan mẹ́bẹ̀ ní ọ̀rọ̀ náà ọlọ́run ni pa ìkan yóò ṣẹlẹ̀ ìwọ ní wàlá nóò kò lè ṣẹlẹ̀ ni wọn kò lẹ́yìn ẹ̀ sọ̀láàtù lẹ́yìn ẹ̀ fi táwọn tó mọ̀ ń bẹ sọ̀hábì kan ó ní wọ́n fi sèmáàmù láàrin mo gbàgbé orúkọ sàábì yẹn ni ó ní mo sì ó ní mo sì jọmọ ọdún mẹ́fà tàbí méje ẹjẹ́ amú ìtọ́pọ̀jù ká sọ pé méje ni wọ́n sì fi mí ṣe ìmáàmù láàrin àwọn àgbà sàábé torí pé èmi ni mo ní alukuran lórí jù tí mo sì mọ́ kà àpèjúwe nu pé intanẹ́ẹ̀tì bá mú wá sallallahu alaihi wasallam ká lò ẹni tó bá sì ní oníkà fún ní tọ́sí anabi sọ̀rọ̀ sọ́nà tó sọ pé wà lọ́wọ́sà amára àlékún abdul habashi ẹ máa tẹ̀lé àwọn tí wọ́n bá ń rúùlù nílànà súnà kódà kó ṣe ẹrú abáṣà ẹrú ethiopia ibi tó súnmọ́ wọn ló fi ṣàpèjúwe kó ṣe ẹ kó má tún jẹ ẹni tó free kó jẹ ẹrú kan kó wá jọmọ ethiopia tó sí mẹ òun ni bá ń darí ẹ máa tẹ̀lé o àti tó bá fi kìtàbù ọlọ́run àti súnà nílẹ̀ lókù ẹ máa wò pé who is who ta ni láwùjọ táwọn èèyàn wò ní sínú ńlá wọn fi ń jẹ́ ní yìí wọ́n wà jẹ́ ẹni ẹ̀sẹ̀ àtẹnuyẹ pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run kò dáa kò dáa kéèyàn ṣe wàhálà nínú Islam kó lọ parí síbi tí ò dá lọ́dọ̀ ọlọ́run lásìkò táwọn èèyàn ò lè gbéra tí wọn ò lè dìde tí wọn ò lè ṣe dààmú ìwọ́n ṣe dààmú ònáwó lára òun sọ àwọn kalimat èèyàn wá nígbèyẹ̀wò pé tí ó bá tọ́lọ́run mu àbí kò bá tọ́lọ́run bá mu eléyìí òun lọ́lọ́run kahali munafikin bí àwọn sọ́jà munafikin sẹ́sọ̀ pé munafikun wọ́n bẹ ní islam kì í sọ àwọn ẹlẹ́sìn kan àwọn sẹ́sìn islam náà ń pè ní munafikun tó bá jẹ́ pé àwọn sẹ́sìn islam wọn náà kò fà àwọn mushrikun gbẹ̀tọ́lọ́ máa ń sọ̀rọ̀ munafikun àwọn tí wọ́n gbé yẹ̀wò tó bá tọ́lọ́ mu àbí kò bá tọ́lọ́ mu ni inú tọ́lọ́ máa sọ fún àwọn ni pé súnmù bùkùnmù ọmùyùn etí wọn di aha ayaya ni wọn ọmùyùn wọn sì fọ́ lójú fàwọn láàyà rùjì rùn wọn ò lè padà síbi tọ́lọ́ mọ́ bí wọ́n ti bárakú ó ti di bárakú agídí ìfẹ́ ẹnu ó ti di bárakú sùràtù ìbákọ́ra nìyẹn ayé ayé sí ọlọ́run ti sọnù sùràtù sọ́fì tẹ́tù àti tiwa nǹkan nìyẹn ayé karùn ọlọ́run ní fàlámà záágú nígbà táwọn Musa ànábì Israel lọ́ọ̀kù ní ọlọ́run bá ọkàn wọn kó ọkàn wọn wọ́n sọ pé tọ́lọ́ọ̀ ní ọ̀tàgídí bákan náà ọlọ́run bá tún sọ pé inú ní àǹtí kẹfà ayé kàdí mẹ́wàá wà kọ́ kọ́lébù àfi ìdẹ́sà hún àrùsọ ọ̀rọ̀ hún ayé ọkàn wọn padà àtọ́jú wọn àwọn gan mọ́ kódà rò

láti àyà 124. twenty four náà arọ́dọ̀ à ń zikiri ọlọ́run tó bá ìrántí mi zikiri ìrántí mi bẹ́ẹ̀ ẹ̀sìn mi ni súnà mi súnà ọlọ́run náà ni súnà tiẹ̀ iná olùgbé lánàá mi lọ́wọ́ sallallahu alaihi ẹni tó bá fa iná màá ṣàtà ń yóò sẹ̀mí tó nira ọmọ èèyàn sì lè mọ̀ àbí bá gbọ́ bá gbọ́ torí pé ẹ̀rí ẹni tó mi súnà lẹ́ni káà fún inú àgbàlá ẹ̀ ó ẹ́stéètì ẹ̀ ẹlòmíín pè lálùjẹ́ náà ó dẹ̀ ń lọ àbúrọ̀dù ó ń bọ̀ wọ́n ń gbé ọjà wá látò òfurufú wọ́n ń gbé wá látòrí omi ìwọ́n wá ń wò pé bóun ṣé ìsẹ̀mí ṣé ìsẹ̀mí tó le náà nì sọ́lọ́run lẹ́gbàgbọ́ àbẹ̀yàn kò ẹ̀sìn mọ̀ dájú pé kò sí lọ́run lóòótọ́ ọlọ́run sì tí ò bá sìn mí fàyínà làwọn màá ń ṣẹ̀ṣà ń dán ìgbà yìí pè ní tẹ̀mí eré tẹ́ǹpé bẹ́tà láìpù yẹn màyí kàtà ń dán ká pè torí pé kò sí díkìrù lọ́ọ̀ ilẹ̀ kò tẹ̀sìn ọlọ́run bá ń bẹ ìgbókùn ọlọ́run bá gan ń bẹ. náà hu yá ọmọ ama ama ibi tó ti wá dé ọmọ yẹn lójú ni pé yóò wá lọ́jọ́ gbé sọ pé rọ́bì ìlí máa ama kí ló dé tó gbé mi dìde láì lójú wákọ́ ní kùn tó tí mo sì nínà tẹ́lẹ̀ kò sì fọ́jú kò láyé. kọ́lá kadhalika àtàkà àyà tùnà ọlọ́run sọ fún pé àyà wa bá ọ̀ dé bá ọ̀ fánà sí ogbọ́ wọ́n mọ̀ kété kókó wọn wọ́n gbọ́ bí aláìgbọ́ ni kò sí tó ni wa kadhalika al-yawma inú sí náà lónìí tẹ́tí náà gbàgbé amadu tẹ́tí àǹtí wọn ò rí múná máa sọ pé wọ́n gbàgbé àbí wọn àǹtí wọn mọ́ni tó kó sí àbẹ́ tí wọ́n pa àwọn èèyàn ìyà àjà àwọn èèyàn kan tán wọn wà rántí òun ó wá gan síbì kan ẹni tẹ́ máa sọ pé wọ́n gbàgbé nù ṣùgbọ́n ẹni tọ́lọ̀ ti ń jẹ yíyà tó wá láwa gbàgbé ìwọ náà lónìí tọ́lọ̀ ń gbàgbé ẹ̀ ní ó kìkẹ́ rẹ̀ gbàgbé ẹ̀ ní ṣùgbọ́n rántí ẹ̀ nínú ìyá rẹ̀ وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربي bá a ṣe san gbogbo ẹni tó bá ti aláṣejù alágbèkọjọ orí من astrofa al-israf fi dinillah wàlà mi yóò mímì àyà tọrọpì tí ó gba àyà ọlọ́run bá gbọ́ wàlà àdáàbòlè àkírọ̀ ìyá àti àkírọ̀ àṣáájú òun ló le jù táyé ìfúyẹ́ wà á bókọ́ òun ló sì fẹ́kù gbèrè tí ò lè tán wàlẹ̀ yàrá òbí là nínú ọ̀rọ̀ anábì wa sọlọ́lá sọlá tó àbí tọ́ aláta fún yẹn one twenty four to one twenty seven tóra ogun anábì wa sọlọ́lá sọlá sọ pé òun máa ń yà ń ṣi mí ń kún ẹ̀ńtẹ́mi ẹ̀ bá dùn nínú yín fásitì ayárọ̀ fìlà bankẹ́tì rọ yóò rí apá ẹnu tó pọ̀ mo dápọ̀ àwọn díẹ̀ fún yín lẹ́ẹ̀kan nílé ìtọ́jà pọ̀pọ̀ rẹpẹtẹ ó kọjá ẹgbẹ̀rún ẹ rí apá ẹnu tó pọ̀ kódà ọmọ da ọkàn mùsùlùmí mi rú pé àwọn òṣèwà àmọ́ yìí táwọn òṣèwà láyọ̀ ọlọ́pa ọmọ súnà láyé tá a wà yìí bàbá ńlá arọ ni àìní kan ti ní jẹ́ pé ẹnìkan wí ẹnìkan sọ pé kíní ẹnìkan sọ pé kíní ẹ mọ súnà o e ń gbàgbọ́ yí kódà ohun rẹ̀ níbi tẹ́ ti ń sọ̀rọ̀ wọn láyẹ̀ ń gbọ́ ń gbọ́ ohun súnà ẹ̀ ń gbọ́ ẹ̀ láyẹ̀ mẹ́ ti sọrí kẹ́nìkan má sọ pé òun ò dá súnà náà bí màmá ẹ máa rí àpẹẹnu tó pọ̀ fàlẹ́kùn tẹ bá wá ń rí ẹdi súnà mi mú bí súnà sí ẹdi súnà mi mú tóró mà bá máa mọ súnà yẹn tó wà súnà tí tí wọ́n jẹ́ ẹni ìmọ̀nà adu alehabi nawajidi ẹwà ìrìgì yín mọ̀ dáadáa ìtí ẹ̀ máa ń dì mú tí èèyàn oníjó bọ́ ni tún náà ẹwà àpèjúwe dáná ẹwà ọ̀rọ̀ tó sọ ẹwà tẹ́ adu ni tá a máa ń wà mọ́ nǹkan bí ìgbà rẹ̀ tí bá lè jà ọlọ́run ti ìrìgì ẹ̀gbà náà ẹwà wàyíyákùn tí ẹ bá wá ń ṣẹlẹ̀ yẹn lágbọ̀n kejì ẹ lọ jìnnà sí ẹ má bá sọ pé ìyáka yẹn pé you are one àtúwá kì í lọ lápá kan náà lápá kan náà o wàmúdàfà tìlù umúrù tí wọn bá dá nǹkan kan lẹ tí èyí tẹsìn bọ tí ó ní píkítọ ẹsìn ẹ jìnnà sí o fàyínà kọlá bídí àti ń dọ̀la àlà tí wọn bá mú wa ń dùn kan tí òòjọ́ tó fi tó lọ́wọ́ bá mú wa á nù ní o ọlọ́mọdé kẹ́nìkọ̀ọ̀kan wa ó nù. pípa nàbí wa sọlọ́ sọlá lọ́kọ̀ jẹ́ àkọ́rọ̀ sódò mi náà fún sikún ọlọ́run bá wa azizun ime ìmọ̀ anisun ìjó jẹ́ pọ́blẹ́mù wa azizun alẹ́ ìnira ni fóun kì í fẹ́ ìjó tìmọ̀ pé dàmí ní òkú bá wa ìmọ̀ ká lára ìmọ̀ nílà ayé ọlọ́run ló gbélé jáde ní sọ́ọ̀tù tàwùbà kẹsàn-án ayé one twenty eight nílùú wa lọ́dọ̀dọ̀ kọ̀ọ̀kan wa kọ́mọ̀ kó sànù wà jálẹ̀ gbogbo ibi tí mùsíbà wà tá à ń bá fínra lápapọ̀ ni lọ́dọ̀dọ̀ kọ̀ọ̀kan ni ọlọ́run bá kó dà wá ń bẹ̀ kọjá káà náà ó lè tẹ́tà àdìmọ́ bọ́nu mùsíbà ọ̀gá rẹ̀ náà ni kí òun tẹ̀lé tọ́lọ́run kí ẹ̀rí tẹ̀lé tà náà bí tọ́lọ́lọ́wọ́ sára àwọn aburú tí wọ́n gbìn kalẹ̀ ọlọ́run o èyí tí wọ́n tún ń náà tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́ọ̀bà kó bá a parẹ́ mọ́lẹ̀ kó bá àwọn tí máa ṣe bẹ́ẹ̀ táwọn Yorùbá máa sọ pé wọn ò kọ̀ kí kó kílò oṣù láìlà yẹn kí lásìkò dúró ọ̀pẹ́ gẹ́gẹ́ tá a wà yìí kó sì dòru àwọn irú àwọn èèyàn bẹ́ẹ̀ ọlọ́run kó wọn rú ọlọ́run kó wọn rú ọlọ́run أقول ما تسمعون واستغفر تعالى ولكن إنه الغفور الرحيم اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم انصرنا على أعدائنا أعدائك أعداء الدين اللهم عليك باليهود والنصارى